èpísẹ́lì ti paul àpọ́stẹ́lì sí àwọn ará kólósè orí kìíní. pọ́ọ̀lù àpọ́stẹ́lì jésù kristi nípa ìfẹ́ ọlọ́run àti tìmọ́tíù arákùnrin wa sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará wa olóòótọ́ nínú kristi tí ó wà ní kólósè oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti Jésù Kristi Olúwa. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Baba Jésù Kristi Olúwa wa. Àwa sì ń gbàdúrà fún yín nígbà gbogbo. Nígbà tí àwa gbúrò ìgbàgbọ́ yín nínú Kristi Jésù àti ìfẹ́ tí ẹ̀yin ní sí gbogbo àwọn ènìyàn mímọ́ nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín ní ọ̀run nípa èyí tí ẹ̀yin ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ òtítọ́ ti ìhìnrere èyí tí ó dé ọ̀dọ̀ yín àní bí ó ti ń so èso pẹ̀lú ní gbogbo ayé tí ó sì ń pọ̀ sí i bí ó ti ń ṣe nínú yín pẹ̀lú láti ọjọ́ tí ẹ̀yin ti gbọ́ tí ẹ̀yin sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run ní òtítọ́ àní bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra ìránṣẹ́ ẹlẹgbẹ́ wa olùfẹ́ ẹni tí í ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi nípò wa tí ó sì ròyìn ìfẹ́ yín nínú ẹ̀mí fún wa pẹ̀lú nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí kí ẹ lè máa rìn ní yíyẹ ní ti Olúwa sí ìwú gbogbo kí ẹ máa so èso nínú iṣẹ́ rere gbogbo kí ẹ sì máa pọ̀ sí i nínú ìmọ̀ Ọlọ́run kí a fi ipá gbogbo sọ yín di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ sínú sùúrù àti ìpamọ́ra gbogbo pẹ̀lú ayọ̀ kí a máa dúpẹ́ lọ́wọ́ bàbá ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo ohun tí ń bẹ ní ọ̀run àti ohun tí ń bẹ ní ayé èyí tí a rí àti èyí tí a kò rí wọn ìbáà ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún un òun sì wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan òun sì jẹ́ orí fún ara èyí nìní ìjọ ẹni tí í ṣe ìpilẹ̀ṣẹ̀ àkọ́bí láti inú òkú wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ nítorí dídùn inú baba ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo làjà lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébù rẹ̀ parí ìjà mo ní nípasẹ̀ rẹ̀ wọn ìbá ṣe ohun tí ń bẹ ní ayé tàbí ohun tí ń bẹ ní ọ̀run àti ẹ̀yin tí ó ti jẹ́ àlejò àti ọ̀tárí ní ọkàn yín ní iṣẹ́ búburú yín ẹ̀yin ni ó sì ti bá làjà nísinsìnyí nínú ara rẹ̀ nípa ikú láti mú yín wá iwájú rẹ̀ ní mímọ́ àti àìlábàwọ́n àti àìníbàwí bí ẹ̀yin bá dúró nínú ìgbàgbọ́ tí ẹ fẹsẹ̀ múlẹ̀ tí ẹ sì dúró ṣinṣin tí ẹ kò sì yẹsẹ̀ kúrò nínú ìrètí ìrere tí ẹ̀yin ti gbọ́ èyí tí a sì ti wàásù rẹ̀ nínú gbogbo ẹ̀dá tí ń bẹ lábẹ́ ọ̀run èyí tí a fi èmi Pọ́ọ̀lù ṣe ìránṣẹ́ fún nísinsìnyí èmi ń yọ̀ nínú ìyà mi nítorí yín èmi sì ń mú ìpọ́njú Kristi tí ó kù lẹ́yìn kún ní ara mi nítorí ara rẹ̀ tí í ṣe ìjọ èyí tí a fi èmi ṣe ìránṣẹ́ fún gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú Ọlọ́run tí a fi fún mi fún yín láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ àní ohun ìjìnlẹ̀ tí ó ti farasin láti ayérayé àti láti ìrandíran ṣùgbọ́n tí a ti fi hàn nísinsìnyí fún àwọn ènìyàn mímọ́ rẹ̀ àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàrin àwọn kèfìrí hàn fún tí í ṣe Kristi nínú yín ìrètí ògo ẹni tí àwa ń wàásù rẹ̀ tí à ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo kí a lè mú olúkúlùkù ènìyàn wà ní ìwà pípé nínú Kristi Jésù èyí tí èmi ń ṣe làálàá tí mo sì ń jìjàkadì fún pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ tí ń fi agbára ṣiṣẹ́ gidigidi nínú mi.